ẹgbẹ́ ti kọ̀nfàmù mi wọ́n dẹ̀ ní kọ̀nfàmù ni àbá àti wèrè ẹ wo chairman wèrè onídọ́bẹ̀ yínú o a sí ọbẹ̀ ẹ̀fọ́ tábà sọbẹ̀ ẹ̀fọ́ tí wèrè bá dànù àwọn kan yìí lè fẹ́ ba mú jẹ́ kò yẹ ọgbọ́nà lásẹ̀ mọ́lá ó máa yí mọ́ yẹ̀pẹ̀ ni wèrè onídọ́bẹ̀ wa nù wèrè tó ń prepare láti da ọgbọ́nà wa nù rèé ìyẹn akínwùmí wèrè ni ẹ you are mad. orí ẹ ti dàrú. yes ó dìde mọ́ mi. ó dìde mọ́ ẹ bẹ́ẹ̀ ni. ó nàró mọ́ mi. ó nàró mọ́ ẹ mo nọ̀rọ̀ nọ̀rọ̀. mo nọ̀rọ̀ bọ̀ ẹ́. akínwùmí. a lè má fọwọ́ ikán mi sẹ́. this stupid act of God láti ikán mi ni mo sọ ẹ jábàrù ẹ. akínwùmí ó máa kọ́.